فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعتي اللهم فلا بروا نبي ترى الأصول الثلاثة للشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí abátírà náà dé síwájú bẹ́ẹ̀ náà kíra kulúgbóló wa sàlámù alaykum wa rahmatulahi wa barakatuhu níbi tí a kà lónìí níbi tíra náà fún àwọn tí a bá mú tíra náà lọ́wọ́ kí a máa wò ó ṣéèkì ní ilam rahimakallah annahu yajibu ala kulli muslimin wa muslimatin ta'allum hadhihi thalath ولا عمل بهن الأولى أن الله خلقنا ورزقنا ولم يتركنا هملا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا فمن أطاعه دخل الجنة ومن عصاه دخل النار والدليل قوله تعالى إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون الرسول فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا شيخ الإسلام رحمه الله محمد بن عبد الوهاب wọ́n ننوى nínú àwọn nǹkan tí ó tún yẹ kí ó tó yẹ kí a sì mà náà ní nǹkan tó tún fẹ́ bá wa sọ lónìí kí ni nǹkan tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà wọ́n ní i'lam rahimakallah wọ́n ní wọ́n mọ̀ ìyá mi lọ́lẹ̀ mọ ọ̀rọ̀ yìí lọ́lẹ̀ mọ̀ rahimakallah kọ́lọ́mọ bá kó bá wa kẹ́ ọ kó bá wa ṣe àánú rẹ̀ i'lam rahimakallah lọ́lẹ̀ mọ̀ kí ọlọ́mọ bá kẹ́ ọ kọ́ sànú rẹ̀. أشعله إيك شيخ الإسلام ابن تيمية رحمه الله آه، شيخ الإسلام محمد بن عبد الوهاب إيك أسلوبه يي إيه؟ أسلوبه يظهر فيه الحنان والشفقة والرحمة أو إبان سرطاني تشقي أنسى فيها عنه أنشى فيها إفه أنشى فيها ọ̀rọ̀ tútù sí ẹni tí yẹn fẹ́ bá sọ̀rọ̀ òun náà ni ìtumọ̀ rahimakallah tí wọ́n ń pè níbẹ̀ yẹn ń pè lọ́lẹ̀ mà wọ́n mọ̀ ìyá mi o ìwọ ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ rahimakallah kọ́lọ́n kó bá mi kí ọ kọ́lọ́n kó bá mi ṣàánú rẹ ẹ̀rí kí ni káfẹ́ kéèyàn mà annahu yajibu ala kulli muslimin ipe ọmọ ìjẹ́ dandan fún gbogbo mùsùlùmí lọ́kùnrin o wa muslimatin àti mùsùlùmí lóbìnrin ta'allumu hadhihi thalath masail wal amal bihin àwọn ọ̀rọ̀ mẹ́ta kan tún bọ̀ wá tó ṣe pé dandan ni ká kọ́ dandan ni ká mà tó bá kan dandan ni ká tún fi ṣẹ́ àwọn ọ̀rọ̀ mẹ́ta yìí wọ́n ní mùsùlùmí tí ó bá jẹ́ mùsùlùmí gidi dandan ni kí ọ̀rọ̀ yẹn kó lọ lè mà á tó bá kan lẹ́yìn ìgbà tó bá mà á tán kó tó wá máa fi àwọn ọ̀rọ̀ náà ṣiṣẹ́ wọ̀là amẹ́lú bìhìn wọ́n ní ẹ̀ẹ́lẹ̀m àníwọ̀ ọmọ ìyá mi lọ lè mà rahimakallah kọ́lọ́run bá kó bá mi ṣàánú rẹ̀ annahu yajibu ala kulli muslimin ipe ó jẹ́ dandan fún gbogbo mùsùlùmí lọ́kùnrin wọ mùsùlùmí àti gbogbo mùsùlùmí lóbìnrin تعلم هذه الثلاث مسائل kí wọ́n mọ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn mẹ́ta yìí wala amalu bihinna lẹ́yìn náà kí wọ́n sì máa fi ṣiṣẹ́. al-ula alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí sheikh ní ń sọ fún wa pé a gbọ́dọ̀ mọ̀ a sì gbọ́dọ̀ máa fi ṣiṣẹ́ wọn náà ni anna Allaha khalaqana ká mọ̀ lámàdájú ìpè olúwọba òun ni ọba tó dá wa òun ni aṣẹ̀dá wa wàrọ̀zákọ̀nà òun ló ń ṣe jíjẹ àti mímu fún wa eléyìí kò gbọdọ̀ rú ọmọ èèyàn lójú gbọdọ̀ rú ọmọ ènìyàn lójú ó gbọdọ̀ dáyàn lójú pọ́lọ́wọ́ bá òun ládẹ́dà òun náà ni ẹni tó ń ṣe arúgbìkì fẹ́dà ẹ̀dá kan ò lè wáyé kọ́dọ̀ ọmọ ènìyàn kan ò lè wáyé kọ́dà igi nínú ẹ̀dá ọlọ́run ọba náà ni kọ̀ọ̀kan lè máa hù kọ́dà igi tó tóbi ewé ewé kò lè dá kọ́ máa jáde nínú rẹ̀ báyìí àbí àwọn nǹkan tí a gbìn tó ṣe polówó ọbẹ̀ fẹ́ kí nǹkan yẹn kó jẹ́ dídá àti kó jẹ́ polówó ọba mọ̀ sí gbogbo tí ń bẹ lórílẹ̀ ayé nítorí olówó ọba dá ni eléyìí ò gbọ́dọ̀ rú ọmọ ènìyàn lójú o kò gbọ́dọ̀ rú wa lójú bó ṣe lè rù kọ́ máa ẹni tó bá mele yìí òun lẹni tó ṣe pé a sọ pé a ọmọ ọpọlọrun ọmọ ọlọ́run anna Allaha khalaqana bí ẹni tó bá mele yìí yóò yé wípé àṣé kò sí ẹnìkan tó lè dẹ́dà irú ẹni yìí tó a pé ó bá ní ìṣòro nípa ọmọ bíbí yóò yé ibi kò sọmọ lọ́dọ̀ ẹnìkan kan ṣéwù kan ọlọ́mọ tí ó fún ọ àfáà kan ọlọ́mọ tí ó fún ọ wòlíì kankan ọlọ́mọ lọ́dọ̀ tó fún ọ kájọ wa tó sọ pé pásítọ̀ kan àbí ká sọ pé bàbá oníṣègùn kan tó léyìí náà ni nǹkan tí olúwa bá subhanahu wa ta'ala tó fẹ́ kó dá gbogbo wa lójú tó fẹ́ kó yé wa ipe annallaha khalaqana wa razaqana tá ti mọ̀ pé òun ló dá wa ọ̀pọ̀dọ̀ wa yé wa ní pé wa òun ní ṣèjẹ́ àti mú fún wa ṣe ẹ̀rí tàkọ́kọ́ yìí kì í sábà ń ní àwọn èèyàn la láti gbàgbọ́ yẹn ni pé kíkà lọ́nà lọ́dá wa àá olójú ẹni tí ó jáde tí ó takú pọ́lọ̀ nǹkan lọ́dá wọn. àmọ́ èyí tí máa ń le jù òun náà ni rọ̀zákọ̀nà ká gbà pé ọlọ́run ọba òun ló ń ṣe jíjẹ múmu fún ọmọ ẹ̀dá ènìyàn eléyìí ni máa ń ṣòro ní máa ń le láti gbà fún ọmọ ẹ̀dá ènìyàn tómi ènìyàn bá fẹ́ gbà nígbà kan gbọ́ yóò tún ṣe díẹ̀ ní ẹ̀mí rẹ̀ pé tí ọlọ́run náà nísìn ń ṣe jíjẹ mímu rí báyìí ọlọ́run bá wá jẹ́ kó yé wa níbi àwọn àyà oríṣiríṣi ipe àá Allahu alladhi khalaqakum tábàlì olú suratu Rum àyà fọ́tì ọlọ́run ní èmi lọ́ba tó ṣe pé khalaqakum èmi ni mo dá yín lẹ́yìn ìgbà tí mo dá yín tán thumma razaqakum èmi ni mo tún wá mójútó jíjẹ mímu yín ọ̀kan èyí mo bá ní kó fẹ́ẹ̀ yóò fẹ́ nínú ìṣẹ̀mí ayé rẹ̀ ní jíjẹ àti mímu ẹni tí ń bá fẹ́ kó fẹ́ kó lè fẹ́ ibi yìí ló ti gbọdọ̀ yé mùsùlùmí fẹ́ẹ̀rì pé àyà tó rìnrìn láǹkà yóò àyà nu alukur'an àyà suratu rum táwọn lè wọ àyà fọ́tì ọlọ́run ní alladhi khalaqakum èmi lọ́ba tí mo dá yín Allahu alladhi khalaqakum olúwa lọ́ba tó dá yín thumma razaqakum òun ló ṣe jíjẹ mọ́ fún yín kó kálukú wa ká kíyèsí ǹjẹ́ ó jòkó nínú ẹ̀mí wa ìpolówó ọba yìí òun ní í ṣe jẹ́ mọ́ fún wa nítorí kálukú máa ń òun náà ni pé bóun bá ṣe gbọ́n tó bóun bá ṣe miléka tó tóun bá ṣe kàwé tó ẹ̀rọ òun bá ṣe kọ́tẹ́ tó náà ni arzikí òun fi pọ̀ rọ́ eléyìí ò túmọ̀ síbẹ̀ a ò rí ẹni tó ṣe pé dèdè tí wọn náà kọ́ dèdè tí wọn náà ní sàtífíkètì náà lòun náà ní tó jẹ pé tí wọn ò ní ọ̀tọ̀ nítorí wọn ò ní ọ̀tọ̀ kọ́dà yìí tí ò ti ẹ̀rújú òun náà ní ẹni tó ṣe pé ìjọ kan náà náà ni gbogbo wọn wá sílé ayé làwọn méjèèjì wá sílé ayé àwọn táwọn ń pè ní taikain àwọn méjèèjì wọn sì délé ayé a sì rí i pé Allahu Akbar ìṣọwọ́ ló tẹ̀mí oníkálukú arzikí oníkálukú yóò sì yàtọ̀tọ̀ síra wọn eléyìí ní tí ó gbọdọ̀ dá mùsùlùmí lójú yékéyéké ni pé Allah ọlọ́run khalaqakum Allahu alladhi khalaqakum òun ló dá yín summa razaqakum lóun lòun ń ṣe jíjẹ àti mímu fún yín summa yumitukum summa yuhyikum olúwa ní èmi màá pa yín yẹn pé tásìkò tẹ́ lò láyé tó bá tó èmi ọlọ́wọ́n bá <laughs> ìmọ̀ yín kò lórí ayé ṣe léyìí tó gbọdọ̀ dá wa lójú ni ẹnìkan ò lè pa ọ́ fìtínà ilà ìhélo yé ayé ń lé mi ayé ó mú mi ayé ó dà mí lọ́rọ̀ rú dùkọ́ ara rẹ jẹ́ wọ́n dẹ́ni ní lógbòdò ju kọ́ ara rẹ jẹ́ fọkànra rẹ balẹ̀ wallahi alazim ọmọ ènìyàn kankan kò lè dín nǹkan kan kù nínú ìṣẹ̀mí ayé yẹn kódà ìṣẹ́jú kan kò lè dín kù tí o bá ti tó ntọ́lọ̀ ní kótó àkótó ló ń bá dá fún yàn pé yàn lẹ́yìn ọlọ́ náà lèyàn lò arúgbìkì tọ́lọ́ ń bá lówó fún yàn náà ni ó fún yàn thumma yuhyikum ìlú anílẹ́yìn ìgbà ẹ bá kú sí ń bá pa yín tán lé ayé má padà tó jí yín tó bá di ọjọ́ gbìn al eléyìí ni mùsùlùmí gbọdọ̀ mójútó ìbáda rẹ̀ torí ń jọ yẹn tó bá di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà tọ́lọ̀ ń bá jí wa ń jọ lèyìn wa máa ń tìyàn fi ayé ṣe ẹni tó fa ayé ṣe é rí yóò mọ̀ pé òun ò rí rẹ̀ ẹni tí ó fi ayé ṣe bí tí ó tẹ̀lé aṣọ ọlọ́run ọba yóò pàdé àìtẹ̀lé aṣọ ọlọ́run ọba rẹ̀ ní ọjọ́ yìí. hal min shurakaikum olúwa ní ẹjẹ́ ń bí yìn gbogbo àwọn tẹ̀ ń fi ń ṣakẹgbẹ́ pẹ̀lú èmi ọlọ́run ọba àwọn tẹ́ ẹ sọdá kẹgbẹ́ tẹ́ ẹ sọ wọ́n dẹgbẹ́ ìmí ọlọ́run ǹjẹ́ ń bẹ́ nu wọn man yaf'al min dhalikum min shay ta ló lè ṣe gbogbo nǹkan tí mo sọ yìí ta ló lè dá yín ta ló lè ṣe jíjẹ mímu fún yín ta lè pa yín ta lè jí yín olúwa ní subhanahu wa ta'ala amma yushrikun ìmí ọlọ́run ọba mímọ́ tó tó tó tó ìmí ọlọ́run ọba bákan náà mi má kanga kanga ọlá ìní ọlọ́run ọba mo kọjá gbogbo àwọn nǹkan tẹ̀ ń rò mọ́ ni. sobi náà lọ́ni ní ti mọ̀ pé bọ̀yàní ìbùkátà yìí máa lè bí ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹlòmíì kò sí ọ̀nà tí mùsùlùmí fẹ́ gbà tí ó fi lóun fẹ́ ní àwíjàre lórí eléyìí kò sí ọ̀nà tí mùsùlùmí fẹ́ gbà tí ó fi ní ọ̀nà kan ló lè sọ di ẹ̀tọ́ fún un láti máa gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹlòmíì ọlọ́run ọba tó sọnù ayé alukur'an mi ó ní kí ló ń ṣe ẹ̀yìn èèyàn ayushrikuna ma la yakhluqu wa hum yukhlaqun ní Suratul A'raf ó ní ṣe àwọn nǹkan tí ò lè dẹ́dàá lẹ́ẹ̀mọ́ lọ lè fi ṣe ìkejì èmi ọlọ́run ni wa hum yukhlaqun tó ṣe páwọn ènìyàn gan àwọn tá a dá ni wọ́n wala yastati'una lahum nasra àwọn tó ṣe pé wọn ò lè ràn yín lọ́wọ́ kankan wọn ò ní ràn wọ́n kankan tán lè ṣe fún yín wala anfusahum yunsarun kódà wọn ò lè ràn wọn lọ́wọ́ gan wọn ò ní orí kankan lè ṣe fúnra wọn bóun náà ṣe lè wá fẹ́ ṣe orí kankan fún mi fẹ́yìn ọmọ mùsùlùmí jòkó ara rẹ jẹ́ mọ́ fìtínà ara rẹ kọjú sọ́lọ́wọ́n ọba rẹ kó béèrè nǹkan tó bá fẹ́ béèrè gbogbo mi ni wọ́n ń sá kójókójókójó kiri àwọn bàbá kan àwọn wòlíì kan àwọn ṣéwù kan ẹ̀tànjẹ́ ńláńlá ni ọlọ́wọ́n bá ní àníṣe àwọn tẹ́ ń lọ lè ń báyìí tẹ́ ń pè wọ́n ní tẹ́ ń pè wọ́n tẹ́ ń gbé ẹ̀tọ́ ìmí ọlọ́wọ́n bá fún wọn ṣé wọn pé wọ́n nìsín ó ní àwọn nǹkan míì tí wọ́n náà máa pè kọ́dọ̀ lómi ètò ní àwọn ẹni ọlọ́run làwọn pè ń tàwọn ike ló burú bẹ́ẹ̀ àá kí n pe àwọn ẹni ọlọ́run kí n pokọ àwọn ẹni ọlọ́run kí ló burú sólè yìí <clears throat> ó burú torí pé kí ni tí o tó bẹ̀ sọ pé ọlọ́run làwọn gbà tó o bá ti lè sọ pọ́lọ́ ni wọ́n wọn lẹ́tọ̀ọ́ kí n pè wọ́n torí pé kí ni pípè bíbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló ní òun là ń pè ní àdúà ọlọ́run ọba ló ní èèyàn kì í bí ẹ̀tọ́ yẹn fún ẹlòmíì ọlọ́run ọba wa ń sọ wa ẹ̀yin èèyàn ni ń kí ló dé tẹ́ ẹ máa lọ lè máa gbé ẹ̀tọ́ mi fáwọn èèyàn àyùṣèkú náà máa láyà kílùk nítorí pé nǹkan ló dá yín òun yóò kílà kún àwọn tó pé nìgan ni mo dá wọn wàlá ìtẹ̀tẹ̀ ìrìn náà láwọn náà sọ̀rọ̀ àwọn tó pé wọn ò lè ràn yín lọ́wọ́ tó pé nìgan ni ń tún yàn lọ́wọ́ wàlá àǹfóṣà òun ló ń sọ̀rọ̀ kódà wọn ò ní nǹkan kan tí wọ́n lè ṣe fún ara wọn òun náà ni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi yóò anna Allaha khalaqana bọ́lọ́wọ́n bá ló dá wa wa razaqana òun ló ń ṣe jíjẹ àti mímu fún wa ẹnìkan ò lè ṣe ibi láti gbọdọ̀ gbọ́ yé kó yé wa dípò pé èmi ni à ń gòsẹ́ ẹ̀ à ń fi ń wẹ̀ nítorí kíni kí àwúre kọjá bá lè má ta àgbákòlá ńlá ni ẹ bọ́ ní pẹ̀lú ọlọ́wọ́n ọba ṣé ọṣẹ lọ́lọ́run ni ṣé ní tí wọ́n gún papọ̀ mọ́ fún wọn sóhun lọ́lọ́run ọlọ́run ní kò sí ẹni tó lè ṣe èmi ọlọ́run bá ní mò ń ṣe jíjà tí wọ́n mú fún yàn àbí wọ́n míì náà tó ṣe pé wọ́n ní tọ̀ ẹ̀ẹ́n fẹ́ ṣe yìí náà ni ọjà rẹ̀ wọ́n fi yá àbí lówó wọ́n fi dé gburu eléyìí mo fún gbọ́dọ̀ jìnnà sí àwọn yẹn kò sí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ni pé kí ni ẹ̀tọ́ ọlọ́run bá lè dá ọ lójú ọ tó bó ṣe dá ọ ọ̀rọ̀ náà ọlọ́wọ́ ni walam yatrukna ana ìyàlẹ̀ náà muhammadu bin abdulhaq ó ní walam yatrukna hamalan ọlọ́wọ́ òfin mi àti ọlẹ́ nìkan o nígbà tó dá wa tán tí ń ṣe ìjẹ̀mú fún wa tán kọ̀ wá sọ pé òun kàn payín tì ṣe rí fìtínà táwọn èèyàn fìtínà ara wọn lérí jíjẹ múmu wàláhì tó wáyé pé bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe ń fìtínà ara wọn láti wá alkiyama láti ṣẹ̀sìn ọlọ́wọ́ bá àtàyé yìí ni màláìkà ọba ti máa ba àwọn mẹ̀rẹ̀ èèyàn lọ́wọ́ àmọ́ jíjẹ múmu yìí á pàtàkì rẹ̀ ju gbogbo nǹkan lọ àfi bí ẹni pé àwa la dára wa náà ni àfi bí ẹni pé àwa la dára wa a máa ń gbàgbé ipa ti ẹ̀ ní ọlọ́run ọba ṣẹ̀dá tẹ bá rí àwọn yẹn bá yẹn ń ṣe fìtínà torí pé ń wá owó Allahu akbar yóò yá àlẹ́nu pé ah, ah ó mà ṣìyàn lé mà bí sówó lẹ́lẹ̀ yín wá débi lóléyìí tó yẹ pé lómi ò tiẹ̀ wá kú ọ̀nà kankan nínú halalin aw haram ó jẹ́ náà láàlẹ́ ni ó jẹ́ náà haram ni kò sì ń tọ́fẹ́ kàn so bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti jẹ́ kó yé wa níbi kódà tí wọn bá tún ronú gan ìyẹn wọn pọ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ti gbé jíjẹ múmu yìí ọ̀ra rẹ̀ lọ́rùn síwájú kó tó dá wa ni ẹ jẹ́ ká wo ọmọ kékeré tó ṣe pé wọn ó bí sáyé ẹ rí i pé ìyá tí ó bí ọmọ sáyé ìyá yẹn yóò mọ̀ ti ní nǹkan tọ́mọ ìyẹn ọmọ jẹ láyà ó kéré jù kì í mọ̀ sọ̀rọ̀ ọdún márùn-ún ẹgbẹ́ tó bá bí ọmọ kalẹ̀ ọmọ tí wọ́n fi bí láàrin bíi ọdún kan oṣù mẹ́fà ọyàn ni ọmọ mu ẹ̀dàkùn ẹ̀wògbà tí ọyàn ti ń bẹ ní igbá àyà màmá rẹ̀ ẹ̀wọ̀ ọlọ́wọ́ bá ti pèsè àfún tí ó jẹ kalẹ̀ síwájú kó tó dé ilé ayé wàláhì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà ní gbogbo àlámọ̀rẹ́ wa yòókù gbogbo ọ̀rọ̀ jíjẹ mọ́ wa yòókù bá ṣe gbọ́dọ̀ gbọ́ yé nu ẹnu tá a kan gbọ́dọ̀ ṣe òun náà ní kákan wá ọ̀nà tó ń jọ́nà aláàlẹ́ kan pẹ́tọ́ ìwúlò ọ̀nà aláàlẹ́ tí wọ́n fi jẹ tí wọ́n fi mu àmọ́ tó jẹ gangan wàláhì ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti kádàrà rẹ̀ dèdè tí èèyàn sì ní lérí nǹkan yẹn ó ti kádàrà rẹ̀ ntó ní jẹ o ti kára rẹ̀ kódà nǹkan míì tó fojú ara rẹ̀ rí báyìí tó fọwọ́ ara rẹ̀ gbámú tọ́lọ́hún sì ní ọ̀kọ́ lọ jẹ ẹ ò lè jẹ tí wàá ṣe pé ọlọ́jẹ ṣùgbúrú àwọn kan yìí ló gbọdọ̀ yé mùsùlùmí yékéyéké lẹ́yìn ìgbà tọ́lọ́hún dá wa tán tó sì tún gbé e kárí fún ara rẹ̀ pé ìmí ní máa bọ́ yín wàlá gbọdọ̀ yí wa bẹ́ẹ̀ wọn lẹ́mú yẹ turukuna hamalan ọlọ́wọ́n wá fi wá kalẹ̀ lásán o kí ẹ máa ṣe tó bá wù yín lé ayé bẹ́ẹ̀ arúsẹ̀lẹ̀ ilé yìí náà rasulan ẹ̀wọ̀ olùwọ́bá rán òjíṣẹ́ sí wa wọ́n rán anabi muhammad sallallahu alayhi wa sallam ṣì ní àti ẹ́ faman ata'ahu dakhala al-jannata allahu akbar ẹni tó bá wá gbọ́rọ̀ sí anabi sallallahu alayhi wa sallam náà lẹ́nu olúwa ni ẹni yẹn o yóò máa wà aljanna o sheikh lóbẹ̀ sheikh muhammad abdul wahab wọ́n lẹ́ni yẹn yóò wà aljanna wọ́n àìsọ́ọ̀hù ẹni tó bá wá ń takò òjíṣẹ́ náà tó ní tó mú wákọ̀ tẹ́hùn lọ́rùn dakhala an-nar ẹnìyàn wọ̀ náà. ṣùgbọ́n wọ́n dàbí rahab gbà tó wọ́n sọ̀rọ̀ yìí tán ẹwọ̀ ọ̀rọ̀ ńláńlá tí wọ́n sọ kalẹ̀ yìí wọ́n ní wà dalil ẹ̀rí ọ̀rọ̀ yìí qawluhu ta'ala ẹ̀rí ẹni pé olùwọ́ bá sọ báyìí pé wà dalil ẹ̀rí ni pé. قل وبني إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم دجاج يمينيا أتيونا وجشاسي شاهدا عليكم كي وجشاني قوما جنتي وما جاي لي لتاقو يتبع جنجان بني القيامة كما أرسلنا إلى فرعون رسولا إذا باشيونا فرعون تانا فرعون تانا وجشاني الله وباقسيه ẹni pé nabiyullahi Musa olúwa wa ní fàáìsọ Fir'aun ar-rasul níbi Fir'aun ọkọ̀ kọ̀gbọ́ tí òjíṣẹ́ náà fa akhadhnaahu akhdan wabila ọlọ́run wá fi ìyà tó ní agbára ó fi gbá Fir'aun náà mú sókè ló fa ìyà fún Fir'aun wọn náà ní àìlò àìtẹ̀lé ní tí òjíṣẹ́ tó mú wa fún ọ̀tà kò jíṣẹ́ náà gbogbo náà láti mọ ìtàn Nabiyullahi Musa àti Fir'aun tó ṣẹlẹ̀ ní àárín wọn Fir'aun wa bá wa bá eh, Musa wa bá Fir'aun ipe a wọ́n Fir'aun tó ń kira rẹ̀ yìí lágbára wọ́n sọ pé ana rabbukumul a'la ìmìnlọ́wọ́ ọba yín ọba tó ga jù subhanallah anabi Musa wọn sọ pé hey fa ilaka illa ila an hey wọ firaun kò sì jáwọ́ kò ṣe ẹni mímá kò di ẹni mímá kò kúrò níbi nǹkan tó ń pèpè sí firaun máa ta kú àmọ́ nígbà tó yá wàhálà la máa ń tún jẹ́ ìgbẹ̀yìn firaun òun náà ni pé ó padà rì sínú omi òkun ó jẹ́ ní tí ó tẹ̀rì síbẹ̀ tọ́lọ́wọ́n bá parẹ́ síbẹ̀ náà ni sheikh muhammed abdulrahman rahimahullah ẹ̀rí ẹni wa mú wá fún wa nílùú gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ síwájú. So ẹ̀rí kan ní olúwa ọba dá wa ó ń ṣe jíjẹ mú fún wa kò dá wa lásán bẹ́ẹ̀ ni pé ó pa wá láṣẹ bí ká máa tẹ̀lé àṣẹ òun ó fi ràn ní sallallahu alaihi wasallam sí wa ẹni tó bá tẹ̀lé ànábì náà ń tọ̀ ọ̀hún yóò ṣe oríire ẹni tó bá sì kọ̀ ẹni pé yóò wà lìjẹ́ náà ní jẹ́ báyẹn yóò ṣe oríire ẹni tó bá kọ̀ tó ní ànábì sallallahu alaihi wasallam òun tẹ̀lé àwọn mélòó wọn máa tẹ̀lé ẹ̀ ó ń tọ̀ ọ̀hún dakhala an-nar ọ̀rọ̀ rẹ̀ ó padà kángun sí iná ni kọ́lọ́mọba kọ́lá èmi àti wọ́n níbi ìyáná. so káfílẹ̀ rí gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe rí gẹ́gẹ́ sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀jẹ̀ ká lè wo suratu an-nur ayah fifty four. olùwọ́bá ni qul ati'u allaha wa ati'u ar-rasul wa in tawallaw fa innama alayhi ma hummil wa alaykum ma hummiltum wa in tuti'u tahtadu ẹ tẹ̀lé ọlọ́run kẹsì tẹ̀lé òjíṣẹ́ ẹ tọlọ́run àti Allah kẹsì tẹ̀lé tòjíṣẹ́ àmọ́ tẹ bá lẹ́ gbọ́ tẹ takútẹ́lẹ́ tẹ̀lé tọlọ́run ọba ẹ fọ́ ara yín fa wàhálà nù òjíṣẹ́ yóò jẹ tiẹ̀ fún yín ìtòjíṣẹ́ bá fi ṣe àṣe tó yọ parí lọ́dọ̀ ọlọ́run ntẹ́yìn náà bá gbọ́ tẹ́ gbọ́ tẹ́ ẹ̀ ntẹ́ bá ṣe tí ọlọ́run wa ni wà ń tò tí ó tẹ̀dù àmọ́ tẹ́ ẹ bá ń tẹ̀ lójúṣẹ́ yìí ẹ máa nà ẹ ṣoríire ẹ la àyẹn nípa ẹni tó bá ń tẹ̀lé ànábì ń tọ̀ wọ́n la káwọn lè wọnú sóràtù Nur àyà fifty four. tó bá kan náà àwọn yẹn àwọn ahadith wọ́n pọ̀ lóríṣiríṣi tí hadith yẹn ń ṣàlàyé bí ànábì sallallahu alaihi wasallam ṣeré sí àti ẹ̀ ìpẹ́ni bá tẹ̀lé fún tòun yóò là níbi fìtínà ayé àti fitina alkiyama pàtàkì jùlọ nípa gbogbo ọ̀nà gbígbà ṣẹ̀sìn rẹ̀ dandan òun náà ni kò tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam dandan ẹ wọ àdé sàbí Musa al-Ash'ari radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wasallam mathali wa mithlu ma ba'athani Allah kamathali rajulin ata فقال رأيت الجيش بعيني وإني أنا النذير العريان فالنجاة النجاة وكذبته طائفة فصبحهم الجيش فاجتاحهم وني أبو موسى الشعري ní anabi sallallahu alaihi wasallam sọ fáwọn wípé èmi èmi anabi sallallahu alaihi wasallam àti iṣẹ́ iṣẹ́ ìjẹ́ ànábì tó lówó bá gbélé mi lọ́wọ́ ẹni pé iṣẹ́ tí mò ń pè yín sínú Islam iṣẹ́ tí mo gbé lọ́wọ́ iṣẹ́ dáwà mi ìpèpè mi tí mò ń pè mo dà gẹ́gẹ́ bí arákùnrin kan kàmáfẹ́lẹ́ rọ́júlín àtàkùnmùn tó dé wá báwọn kan ìgbà tó dé fàkọ́ọ̀là ó wọ́n ní ọ̀rọ̀ ayé tó lè jẹ́ iṣẹ́ bẹ ayé ni ó ní hè mo mọ̀ rí àwọn ọmọ ogun lẹ́yìn o àwọn ọmọ ogun wọn ń sí bọ̀ wá o èmi kan mo rí wọn ni mo sáré kí wọ́n sọ fún yín o ọ̀dọ́ yín náà sì ń bọ̀ wá ẹ tètè kú níbi tẹ́ wà yìí kẹ́ ẹ máa lọ́wọ́ wà inni ana nàzírù alẹ́ ìrìyàn ìní jẹ́ olùkìlọ̀ tó ṣe pé ìkìlọ̀ tí mò ń kì mo bẹ́ẹ̀ jẹ́ olùkìlọ̀ tó bọ́ra rẹ̀ sí òhò tí wọ́n ń fi aṣọ rẹ̀ làkàlàkàlàkà nítorí káwọn èèyàn kò lè sọ̀rọ̀ àmọ́ ó mú aṣọ rẹ̀ ó wá bọ́ wọ́n ń fi aṣọ káwọn èèyàn bá lè rí i pé yé ẹ̀kú bẹ́ẹ̀ ẹ̀kú bẹ́ẹ̀ káwọn èèyàn ti máa sá lọ àmọ́ kò sì lè pariwo yàmi mi mo ń kìlọ̀ fún yín ní kìlọ̀ tó hàn ní jẹba wọn fanajà ànàjà ètùtù họ kẹ wá bó ṣe là bẹ́ẹ̀ ṣe bọ́ ètò kúra yín kó yan yín o ẹ méjì káwọn ọmọ ogun yìí ó dé wá yín o fàkẹ́sìdàbẹ́tì ó tọ̀ ìfọ̀tún àwọn kan ní ẹ̀ irọ́ ní ń pa ìpé àwọn ọmọ ogun òní ń bọ̀ tí ó fasọ̀ bá ahumul jaysh ni àwọn ọmọ ogun bá dé bá wọn níbẹ̀ àwọn ọmọ ogun yẹn wọ́n dé bá wọn fàjìtà ahùn wọn bá kó parun bá wọn. ẹ rí i pé àwọn tí wọ́n bá ti gbọ́ lásìkò tí ẹnìyẹn ń sọ fún wọn àwọn ọ̀là kú níbi wàhálà yìí. àmì ẹni tó ṣe pé wọn ò gbọ́ táwọn takú kìkì lórí ìrọ́wò ni ẹni pé tó bá ń rí i pé tí anábì sallallahu alaihi wasallam ń sọ tí ń tẹ̀lé tí ń lò irú ẹni yẹn bọ́ yóò là níbi ìparun láyé àti níbi ìparun tó bá di ọjọ́ gbẹ̀ndàlkìyàmà àmì tó bá ní tànàbí ò tóun àbí tóun ò tiẹ̀ lè lo tànàbí yìí títà àwọn bàbá tóun bá náà ló wọ́n máa lò ẹ rí i pé ìṣòro ti ń bẹ̀lẹ̀ ní àsìkò yìí ti ń ṣẹlẹ̀ lásìkò yìí ti ń bẹ̀lẹ̀ lásìkò yìí òun náà ni pé àwọn èèyàn wọ́n fẹ́ máa fi iṣẹ́ táwọn kan ṣe táwọn wọ́n àwọn àgbàlagbà ni wọ́n ṣe ó lè ń jẹ nǹkan yẹn tí nǹkan yẹn ò sì bá súnà Nabi sallallahu alaihi wasallam àwọn afẹ́ máa fi dọ́gba pẹ̀lú ti anabi sallallahu alaihi wasallam kódà dọ́gba lásán kọ́ wọn ní tàwọn bàbá yìí pé àwọn tí wọ́n pàtà anabi sallallahu alaihi wasallam ti torí ẹni yẹn kò mọ orí yẹn tí anabi ń jẹ ni ẹ wà anabi sallallahu alaihi wasallam méjì ń ṣàlàyé ara rẹ̀ ipe mi o ẹni tó bá wọn pé òun fẹ́ là níbi wàhálà níbi ìyá ọlọ́wọ́n ọba àfi kó yára gbọ́ ohun tèmi ń sọ ìtumọ̀ rẹ̀ lélẹ́yìí o fanajà o kú níbi àwọn ọ̀nà kọ̀nà tẹ̀ ń rìn gbogbo àwọn tí wọ́n náà lè sọ pé ànábì ló dá kínní yìí kalẹ̀ gbogbo àwọn tọ̀ríkà oríṣiríṣi gbogbo àwọn ìlànà oríṣiríṣi wọn náà máa pò ń rìn wọ́n jìnnà sí i tẹ̀lé tàn nábì sallallahu alaihi wasallam yẹnyàn eléyìí ni nǹkan tí ọlọ́run ọba tí ó fi rán ni sí wa ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run náà kò rán ànábì sallallahu alaihi wasallam kódà tó wáyé pàfà kan lọ́wọ́ tẹ̀lé lópin ìgbà tí ń tó bá ti ń bá tànàbì mu ẹ̀hẹ́ ẹ̀ máa gbọ́ tàfà yẹn kì í ṣe pé tàfà ló ń gbọ́ nù ajẹ́ pé títí ànábì ló ń gbọ́ àmọ́ lókùngbà tí tọ̀rọ̀ rẹ bá ti ń yapa sí ní tànàbì sallallahu alaihi wasallam wa jìnnà sí jìnnà sí ìparun ni wọ́n wà ń bẹ̀ ìparun wà ní wọ́n wà ní ẹni tó ṣe pé yóò pe ànábì nírọ́ nípa gbogbo tó ń wíwọ̀n ìní lò ó ìní gbọ́ ọ so ẹni pé tíyàn bá ti tẹ́lẹ̀ ìtumọ̀ tíyàn wí fún ànábì sallallahu alaihi wasallam nù so bákan náà hadisi Abu Hurairah radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وسلم إنما مثلي ومثل الناس كمثل رجل استوقد نارا فلما أضاحت ما حوله جعل الفراش فآذي الدواب التي تقع في النار يطعن فيها وجعل ينزعهن ويقلبنه ويقتحمن فيها فأنا آخذ بحجزكم عن النار وهم يقتحمون فيها صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم oni àpèjúwe mi àtàwọn èèyàn ọ̀rọ̀ wá dà gẹ́gẹ́ bí arákùnrin kan tó ṣe pé ó dá iná kalẹ̀ ìgbà tó dá iná ni àwọn kìnnì kan wà lẹ́nu ọbọ̀ ẹ̀tìmọ́ àwòlà ìgbà tí ẹgbẹ̀gbẹ́ iná yẹn tí iná yẹn tàn tó ń tó mọ́lẹ̀ jáàlẹ̀ fọ́rọ́ṣù wà á rí ìdáwọ́ abúlé tọ́pọ̀ àfin náà rí ọkọ̀ àyìnà àwọn kòkòrò kan bẹ tó ṣe pé máa ń pè wọ́n ní àfòpiná tó pé tí bá ti rí náà báyìí ibẹ̀ ni máa ń sáré bọ̀ wá so tí wọ́n bá ti rí pé tán náà kalẹ̀ lálẹ́ wọ́n máa ń sáré bọ̀ wá síbẹ̀ ni. ipe àwọn kinní yẹn wọ́n wá ń sáré wọ́n wá ń wọ wọ́n wá síbi ẹ̀gbẹ̀gbẹ́ iná tẹ́nì yẹn dá kalẹ̀ so ẹni tí ọwọ́ wà lẹ́gbẹ̀ẹ́ náà òun wá ń dá iná padà ń dá àwọn kòkòrò yẹn padà pé ẹ kú ń bẹ́ẹ̀ ẹ má bẹ̀rẹ̀ sí ní dá wọn padà ń yọ wọn kú níbi ẹgbẹgbẹ náà ọ̀yàgẹ̀lẹ́bù náà hù àwọn táwọn wá bí náà ni kọ́lá ọ̀yà kọta ṣìm náà fi yà wọ́n sì ń kó sínú náà. anabi wa ni he fa ana akhidun bi hijazikum anabi ni èmi mo máa ń gba yín mú níbi etí sokoto yín mo ń fà yín ní sokoto àìní náà ìfẹ́kẹ̀ wọ náà ìń fa àwọn èèyàn ní kòkòrò ìń fa àwọn ní sokoto ká má wọ náà àmọ́ wá hum yaqtashimuna fiha àmọ́ àwọn ọmọ èèyàn wọn ọ̀gbọ́ bí ṣe ń fa wọn ni wọ́n ń já mi lọ́wọ́ wọn lọ lè ń bọ́ sínú iná àdéhùn ìbẹnu sọ yóò Bukhari ẹni pé tó bá ń dọ́n tá nàbì sallallahu alaihi wasallam sọ torí ànábì pé ah ẹni tí ọlọ́run bá rán sí mi lélẹ́yìí irú ẹnìyẹn òun ni yóò àlìjẹ́nà gẹ́gẹ́ bí sheikh al-islam muhammad ibn abdul wahab ṣe mu wá níbi tíra tí a kà lónìí ẹ kí n tún kà wọ́n ní i'lam ọmọ ìyá mi lọ lè máa rahimaka Allah ọlọ́run bá kọ́kẹ́ annahu yajibu ala kulli muslimin ó ṣe dandan fún gbogbo mùsùlùmí wa muslimatin àti mùsùlùmí lóbìnrin ta'allumu hadhihi thalatha masaila kọ́kọ́ ma àwọn nǹkan ọ̀rọ̀ mẹ́rin yìí wal amal bihin ó sì máa fi ṣiṣẹ́ al-ula alákọ̀ọ́kọ́ anna Allah khalaqana wa razaqana kí ọmọ ọ̀pọ̀lọ́wọ́ bá lọ́dá wa òun ló ṣe jẹ̀mú fún wa walam yatrukna hamalan kọ̀ọ̀kan fi wá kalẹ̀ lásán bal fi ọ̀rọ̀ yẹn kalẹ̀ yẹn ni pé bóyá ni pé arsala ilayna rasulan wọ́n rán òjíṣẹ́ sí wa àmọ́ ní àtọ́ àìwú dakhala al-jannata ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ náà yóò wọ al-janna wa man asahu ẹni tó bá ti kọ̀ fún òjíṣẹ́ náà tí ọgbọ́n tó wí dakhala an-nar yóò wọ náà ni wọ́n á ní wà dalil ẹ̀rí ọ̀rọ̀ tá à ń sọ yìí qawluhu ta'ala náà bá lọ sọ báyìí pé inna arsalna ilaykum rasulan àwọn òjíṣẹ́ kan sí yín shahidan alaykum kọ́ máa jẹ́ ẹni tí ó takò yín lọ́jọ́ wíńdà al-qiyamah ẹlẹ́rìí takò yín kama arsalna ila fir'auna rasul gẹ́gẹ́ bá ṣe rán òjíṣẹ́ sí fìràún fàáìsọ fìràún rọ̀sùn fìràún ọ̀gbọ́ ó ń ṣe òjíṣẹ́ náà fàákọ̀dúnà àkàdán wọ̀bìlà lọ́wọ́ ni àwa gbà mú gbígbà mú ti ọlágbára kọ́lọ́mọba kó ṣàánú wa kọ́mọ́ṣọ́wá lẹ́nu tí yóò fọwọ́ fa ìyá látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba kí ó ṣe wá láǹfààní pẹ̀lú ti agbọ́ yìí هذا وصلى الله على وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك